فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سنه أما بعد فيا عباد الله أصيب ونفسي بتقوى الله عز وجل فاتقوه يرحمكم الله واعلموا عباد الله أن الله سبحانه وتعالى إذا أراد أن يقسم عبده بمعرفته وجمع قلبه على محبته شرح صدره من قبول صفاته ومن صفاته سبحانه الكرم لكثيرة الخير عباد الله والمسلم لا يحكم أي عمل صالح فلا يدري ما الذي يدخله لجال من منه قال رسول الله صلى الله عليه وسلم لا تحكرن من المعروف شيئا هو مسلم قال ابن حجر رحمه الله تعالى ينبغي المرء ألا يزهد ألا يزهد بقليل من الخير أن يأتيه ولا قليل من الشر أن يتبعه فإنه لا يعلم الحسنة التي يرحم الله سبحانه وتعالى بها ولا سيئة التي سخط الله عليه بها وقص الله سبحانه وتعالى أعمالا يسيرا بثواب جزيل مضاعف عنده فالتوحيد دين دين الفطرة وجزاء هذه الجنة قال رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك به شيئا دخل الجنة رواه مسلم ومن عباد الله من توضأ فأحسن الهدوء خرج من خطاياه من جسده حتى تخرج لسات أدراره ونفرض من الحضور وقال أشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله إلا فتحت له أبواب الجنة ثمانية يدخل من أكمل هجها شاها رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم من سمع المعادل وقال مثل قوله كان له كأجره وإذا قال المهاجر أشهد أن لا إله إلا الله فليقول أشهد أن لا إله إلا الله وإذا قال وأشهد أن محمدا رسول الله فليقول مثل ما قال المهاجر كفر له ذنبه رواه مسلم. أدعو الله عليكم إكرام الله òun àti ẹgbẹ́ tún ọlọ́run ọmọbá níwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam èèyàn ló fi ọlọ́run àkórí kótóbá wa lè ní òun náà ní àmàlú yẹtí rọtún ní ìdúrí kẹbíọ àwọn àwọn àmọ́ àwọn ẹ̀sán tọ́lọ́ bá ti di àwọn tẹ́ náà ẹ̀sán tó tóbi ni eléyìí kò sí ti túmọ̀ ní túmọ̀ àánú ọlọ́wọ́ bá lórí wa ni kọ́lọ́mọ tẹ̀lé ọlọ́mọ náà o ọlọ́mọ tẹ̀lé ọlọ́mọ àdìjẹ́ náà kọ́lọ́mọ bá bó ti gbé iṣẹ́ àdìjẹ́ náà bó ti gbé kalẹ̀ bá ti jẹ́nà ti dá tó káláwà lá kálé ìtọ̀bẹ̀ dé ènìyàn ni àwọn tẹ́sí yóò fi rí àdìjẹ́ náà ní tẹ́tí ò lè ní ẹgbẹ́ àwọn kò tó lágbá Nàìjíríà níláyé táwa yìí ọba fẹ́ máa gbówó ńláńlá àbíkọ́ kàwé ńláńlá ni tọ́ fẹ́ gbówó ńláńlá àbíkọ́ gbàwé ńláńlá tí wọ́n náà bá fẹ́ máa wà nínú ac àfikú ọ̀nà kàwé ńláńlá wọn ló máa wà nínú ac nínú ọ́fíìsì kájẹ́ bọ́mọ ọba bá ti rí bẹ́ẹ̀ làwọn ènìyàn rí ni àtùbánilá ah, àti wà ní tẹ́lẹ̀ náà ẹ̀rí ènìyàn kò ní rọrùn àmọ́ náà ọba ọ̀mí rahmatihi látara àánú rẹ̀ ó ti àlìjẹ́nà ó ti rọrùn àwọn tẹ́lẹ̀ òfin wà lìjẹ́nà ó wá sí kéèkéèké alìjẹ́nà ti dàpúpọ̀ Allah subhanahu wa ta'ala wa rasul ọlọ́wà tàbí Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ròyìn alìjẹ́nà púpọ̀ wọ́n ròyìn ẹ̀ wọ́n ròyìn ẹ̀ wọ́n ròyìn ẹ̀ wọ́n ròyìn ẹ̀ bí wọ́n ti yọ̀rọ̀ alìjẹ́nà tó lákàyọ̀ mẹ́bí ìlú gbé gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan tá à ń rí inú ayé lónìí gbogbo ẹni mẹ́nu alìjẹ́nà afọwọ́ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu olùsọ̀rọ̀ bá ní apùnbẹ̀ lálìjẹ́nà tọ́lọ̀bá ní mọ́tíra ti bẹ láti jẹ́ náà tọ́lọ̀bá ní gbá àwọ ibẹ̀ láti jẹ́ náà abúlá ní ẹ má máa fi tó jù láká ìtayé wo olùjọ́ ìtura ti jẹ́rìí kìíyàmà àwọn ọmọ àdìjẹ́ náà tọ́lọ̀bá fi gbogbo tí wọ́n máa jẹ tí wọ́n máa mọ́tò ti hàn wá pé ọ̀sán rè ápù rè àwọn eléyìí náà láti rí láyé ọlọ́run ló fojú wọn ní òjọra wọn ó rí gbàdébà tẹ́lẹ̀ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbàtà lọ́rùn àlìjẹ́nà wọ́n ní sáà fi kalẹ̀ fún ọmọ àlìjẹ́nà ẹni tó lọ bá lónìí kó lẹ́lẹ́ sí rẹ̀ ọmọ jíká ara lẹ́lẹ́ sí rẹ̀ ohun ìta pèsè fún àlìjẹ́nà tí ó rí ojú kan rí láyé yìí wá wo táwọn èèyàn gbádùn láyé lónìí ojú kan rí ojú kan rí ìgbádùn àlìjẹ́nà ìgbà ní ẹ̀yẹ́ tó máa rí nǹkan rí Ànábì sallallahu alaihi wasallam ó ní ìgbàlọ́ ta pè kalẹ̀ fún ní àlìjẹ́nà etí kò gbọ́bẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní kọjá kò sí ẹ̀dá àwọn ní nǹkan ti gbábùdé ń bẹ nígbà ọgbà àlìjẹ́nà kò rìn kó bọ̀ mú ẹ̀dá kan rí kó kàn kọjá náà kan rẹ̀ ومن رحمة الله سبحانه وتعالى جعل سبب دخول الجنة بأعمال يستعون látara anú ọlọ́wọ́ bá àwọn tẹ́jẹ́ ìfẹ́ràn ìjẹ́nà ọlọ́wọ́ àti ní kéèkéèké kọ́dá àwọn tọ́wọ́ fi sàánú jọ àtàríkà ìlú anẹ́bìtọ́lọ́ máa wọ́n alẹ́ wọ́sánà nílé ìgbọ́ pé alifukọ̀rọ̀ fukọ̀rọ̀ mọ́dí ìjẹ́dì kòló na ìjẹ́mìnà kọ́bùlá alàbìnìyà anẹ́bìtọ́lọ́ máa wọ́n alẹ́ wọ́sánà anẹ́bì ni ẹ̀rá àwọn aláìní ìjọ èmi anẹ́bì àwọn tálíkà ní ojú omi anẹ́bì ni wọ́n ti wọ àlìjẹ́nà lọ fẹ́tẹ́fẹ́tẹ́ káwọn olówó tó wọ̀ tẹ́yìn wọn sọ pé owó ló tẹ́ẹ̀sì ọlọ́run òjò yìí lẹ́yìn bí rò pé látà ìpínlẹ̀ bí rò pé owó ló tẹ́ẹ̀sì kò sí sí jẹ́ ànábì láwọn aláìní ìjọ bí ó ti wà nìyẹn náà káwọn olówó tó rí wọn ànábì ní tí wọ́n fi wọ́ káwọn olówó tó wà nìyẹn náà ó tó 500 years after 500 years táwọn sáríkà ti wà nìyẹn náà láwọn olówó tó wọ́n ẹwù wọn sọ pé kalẹ̀ yìí sallallahu alaihi wasallam ẹ wá ní wọ́n ti ń ka ọjọ́ lẹ́lì kìámà ó yàtọ̀ nípa ayé yìí wọ́n ti ń ka ọjọ́ lẹ́lì kìámà ó yàtọ̀ nípa ayé yìí ọjọ́ kan dèdè 1000 ayé yìí 1000 years a yìí bẹ́ẹ̀ bá lọ 1000 years láyé ọ̀sẹ̀ ló ebi ìrànlẹ̀ kìí àmànà ọmọ ìyá mi tó bá lè yóò jẹ ìyá ọjọ́ kan láti jẹ náà pẹ̀lú tó tẹ̀ láti 1000 years ayé ilé ìṣẹ́lẹ̀ ilé ìgẹ̀rẹ́ ọlọ́ọba ọba láàánú ni o ní àdìjẹ́ ọlọ́ gbogbo ẹni tó bá bára rẹ̀ níṣe sí tí ò tẹ lọ́rùn láyé máa tẹ lọ́wọ́ bí ẹ bá bára rẹ̀ níṣe tí ò tẹ lọ́rùn láyé wọ́n fẹ́ bílẹ̀ òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni láti gbogbo òpé sí ayé rẹ̀ tó ti gbádùn ẹlòmí ti gbádùn láti inú orí kọ́lá láti di àtọ̀ ẹlòmí ti gbádùn sí ìfayélẹ̀ ibi tí bá tó jọ wọ́n tún fi èsì sínú fáwọn sínú sàárè rẹ̀ tí wọ́n gbọ́gbọ́ wúlò fún ẹlòmí ò tẹ́ sí ìyàláyé rí àmọ́mẹ́ bá gbé ayé bẹ́ẹ̀ alẹ́bìnrin kò bá fi èsì sọ́nà tó bá di gbé àlùkè àmọ́ tó bá rí bọ̀nù lọ́ba ìkẹ́sì sáré yọ bẹ́ẹ̀ ní ìjọba ìkẹ́sì sáré yọ wọn àbẹ̀fẹ̀ ẹnu ìyàmọ́ ajẹ́ pé káàkì kan bọ̀ káàkì jọba yìí tó ọdún bá mi láyé yóò ní kẹ́lẹ́ pẹ̀lẹ́ kẹ́ẹ̀kan máa rí gẹ́nà bó ṣe rí làwọn ọmọ wa kẹ́ẹ̀sì mọ̀ yá náà

tán bá fi sínú ọgbà àlìjẹ́nà kákan rí bọ̀ láti yí báyìí wọ́n sọ rí àìyó ní kílẹ̀ pè bẹ́ẹ̀ ìgbádùn àlìjẹ́nà ní jẹ́mà tó ti bẹ́ẹ̀ ìgbà tó lọ́wọ́ wá sí sẹ́lẹ̀ ní wà àlìjẹ́nà yìí ó wá sí àwọn sẹ́nà ó wá sí láwọn sẹ́lẹ̀ méjì tó bá ti gbé àlẹ́ ìyá máa tọ́nà máa ń fi ìyá jẹ àwọn ọmọ náà ẹ̀rí kàánú wọn ànábì sallallahu alaihi ẹni bá dà ní ẹ̀kọ́ mo fẹ́ ṣe dáadáa kan èyí sì sí ìbá gẹ́rùn dáadáa tó wáyé dáadáa náà ni ó èyí sì ìbá gẹ́rùn dáadáa kọ́dà fún yẹn ṣe àkàr Allahu Akbar subhanallah ọba ẹ̀sẹ̀ àkàr ọgbìnrin pé èyí sì ṣe àkàr láwọ̀ yìí dáadáa náà nù èyí sì ìbá jẹ́ ó fẹ́ ṣe kò ríṣe tó ti bẹ́ẹ̀ ọlá àníyàn dáadáa tó rí òun nì ọlọ́run sì kọ́ ládá mẹ́wàá fún tó pè tẹ́ ládá anabi sallallahu alaihi wasallam tó bá wá rí ṣe ọlọ́run kọ́ ládá ẹ̀yọ̀kan fún tó pè asana tó ń kàmìlà ẹ̀yọ̀kan ọmọ sọ́rí tó bá wá rí ṣe mẹ́wàá ọlọ́run kọ́ ó fẹ́ ṣe kò ríṣe ládá mélòó ládá kan tó bá wá rí ṣe ládá mẹ́wàá bá ní ẹ̀bá tó wá dáa láti mẹ́wàá ní ní tó túkù ní 700 bá ní ẹ̀bá tó tó dáadáa 700 times 2 bọ́wá tó tó ní tí jẹ́ ọmọ jẹ́ times 2 wọ́n mi hàmà bẹ̀ tẹ́lẹ̀ ha ẹni bá láàrin ẹ̀kọ́ fẹ́ tẹ́lọ́ gbọ́nà tẹ́ máa láàrin rẹ̀ àti tó láàrin ẹ̀sìn bọ́ sí wà láàrin yà nílẹ̀ ha kò padà wá rí ẹ̀sẹ̀ tẹ̀mọ́ tó ń tí fọ́ pẹ̀lú kó fẹ́ tẹ́lọ́ ó bá ti kẹta kéré tó kò padà wá rí sẹ́mọ́ ó bá ti kọ́ tóbi tó kò padà wá rí sẹ́mọ́ ọ̀nà ọ̀fẹ́ tẹ̀ ní ọ̀dà ní ọ̀fẹ́ tẹ̀ ní ọ̀ padà wá tẹ̀ ní mọ́ kódà ládá tí fún ọ tó dà ní àdáadáa tí ò tẹ́lẹ̀ ọlọ́run náà Ànábì sallallahu alaihi wasallam ó rán ẹ má tó nǹkan wọn fẹ́ ṣe dáadáa ó wọ́n fẹ́ sàbúrú ó tún wá rí ṣe ó fẹ́ sàbúrú ó tún wá rí ṣe ẹ̀sẹ̀ ọ̀kan náà kọ̀ fún wáhùn àti bẹ́ẹ̀ bá mójú tó ẹ̀sẹ̀ dáadáa láyé kò sẹ́ tí ó wọ̀ nánú wa káwà fún pé ọ̀dà ọ̀n ṣe náà lẹ́ẹ̀mẹ̀wá lójúmọ́ ẹ̀sẹ̀ mẹ́wàá ọ̀wọ́n á ń ṣe tó tó dáadáa ẹ̀yọ̀ kan kí ló jẹun ọ̀n tí ẹni bọ́sẹ̀mọ̀ rẹ̀ ó mọ̀ fẹ́ bá fi wà ní tó bá gbé wọ iná ajẹ́pẹ́já abúrúdí ń ṣe ní ojúmọ́ ó pọ̀ jù dáadáa rẹ̀ lọ́lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa o rẹ̀ tó rẹ̀ sí náà ni rẹ̀ sí tún á di ọkàn rẹ̀ sí annabi sallallahu alaihi wasallam man laqiya allaha wa lam yushriku bihi shay'an dakhala al-janna ah, ẹni bá pàdé ọlọ́run jọ àdìkìyàmà tó kún ó pàdé ọlọ́run báyìí kò wá rí kò sí ẹbọ́nù tẹ̀rẹ̀ àbó ti sẹ ẹbọ́ bí wọn náà ti sẹ́rí náà ti sẹ́rí wọn ó wá ti fọ àbọ́dì kó tó kú tí ẹ bá ti wà ní gbogbo tẹ̀ ń ha kó ló sẹ́yìn ni anábìlì ti tó jáde mẹ́nu rẹ̀ lọ́wọ́ kò sí tó lè fi kò sí wẹ́ẹ̀ tó lè tẹ̀sí ìwà ìdílé náà ẹbọ làwọn ẹ̀rọ fi sáyé lónìí ẹbọ ẹlòmí ò ní máa tẹbọ lójúmọ́ ní ọ̀yẹ̀ láwọn sáwọn sáyé láàfá kò lè jí láyé jọ́ kọ̀ọ̀kan máa tẹbọ lórí yóò tẹ̀yẹ̀ pẹ̀ ẹlòmí ò sì lè tẹ kọ́nà wà lọ́lẹ́ yẹ pẹ̀ ẹbọ ní ẹnu apàdé ọlọ́run tí ò sí ẹbọ pẹ̀lú ọlọ́run rárá ànábì ló kó bá النبي صلى الله عليه وسلم من كان في قلبه مثقال ذرة من الإيمان دخل الجنة النبي النبي ẹ̀rẹ́bá fi lè kú tó ẹbí tó kú nínú báyà rẹ̀ nínú ìmánì nínú tawhid kò ju bèbí ọmọ náà gún lọ wọ́n ní ọmọ náà gún kan ní tí ò sí bojú rí ìmánì rẹ̀ ti wá jò kò sí sí máa ń jo ìmánì ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni máa ń jo ìmánì ẹ̀ṣẹ̀ tí wá tẹ́kọ̀ọ́ irọ́ zina olè jìbìtì àti gbogbo ọ̀nà káàdọ̀ sí máa ń lò àwọn ilé ìwọ̀n ìjọ ìmọ̀ ní ẹ̀díẹ̀ díẹ̀ ó bá ti ṣẹlọ ìmọ̀ ní wọn dínkù mẹ́sàn-án ìmọ̀ ní wọn dínkù ó wá wá tẹ̀lọ fáá ìmọ̀ ní ìwà dínkù ìmọ̀ tó tó bí àpáta tó dì kò wá ju gbogbo ọmọ náà gbogbo ẹ̀fẹ́ pẹ̀ tó ti bẹ́ẹ̀ alẹ́bí ni bí mẹ́ta sẹ́kù lára rẹ̀ kò sí ń tọ́ léṣe ọ èyí ni wọn bọ́nà bá wu ọlọ́run bá ó lè mọ́ sí àwọn ẹ̀sẹ̀ tó ṣẹ̀jẹ̀ òun tó bá sì wù ó lè fi jọ́ àmì bá fi lè fi jọ́ ọ padà jáde kó mi ọwọ́ rẹ̀ ni. ọwọ́ àdìjẹ́ náà rẹ̀. òun làwọn afáfẹ́ kọ́ wa láti lẹ̀ ní títà tí mi àti ẹbí ké wọ́n ní bí ìbá ti bàlágà àlùkalẹ̀ tó àkọ́kọ́ tí ó gbọ́dọ̀ kọ́ sínú tẹ̀lé ayé rẹ̀ ní tẹ̀sí ẹjọ́ tí wọ́n ni wà fi kádìdá yìí ṣe dáadáa gbogbo àwọn àjọkàn tí ó dáa ní kókó lọ́kàn àjọkàn Yorùbá ọbájẹ Yorùbá kókó lọ́kàn ti èdè tí yín náà àwọn àjọkàn burúkú ti ń bẹ́ẹ̀ lóde tí yín náà kókó lọ́kàn kó lálàáfíà kó ti dédé irú àjọkàn sáré sọ̀rọ̀ sọ́nà tó ti rán tọ́nà bí láti Muhammad sallallahu alaihi wasallam abdulọba adébíọ́lá mọ́kà sí ìyá kẹlẹ́ وعلى آله وصحابه وسلم الحمد لله الصلاة والسلام على رسول الله على باب الله عليكم يا الله قول يا جيجة bá nígbà Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ mùsùlùmí àpòlókò tó bá wá sábà wá sọ òun ni àwọn tẹ́ tó kéré pẹ̀lú àwọn ẹ̀sán ẹ̀sán ńláńlá tọ́wọ́ bá fi sí àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ti bá tẹ́rẹ́lò mí èyí tẹ́yìn ń wò tí wọ́n ń wò tí wọ́n ń wò ní ọ̀nà ni wọ́n wò èyí tí wọ́n tó wá kéré ò ní ó lè mọ̀ àlìjẹ́nà anẹ́bí tó ọmọ àwọn àlewọ̀sánlá anẹ́bí ni ọlọ́run bá ti arákùnrin kan ẹlẹ́sẹ̀ ni ọlọ́run sì ti ní àlìjẹ́nà gbogbo tẹ́ tó ṣe tó ṣe dáadáa ni kò sí tó wọ náà tọ́lọ̀ tó ṣe fẹ́ ẹ̀jẹ̀ tó fẹ́lá ọmọ ìsìnkú ni wọ́n ti mami mo sì ṣe tó ó kírun ó bá rẹ̀ èyí gbogbo ẹ̀ sallallahu alaihi wa sallam ìdí tó lè mú àwọn èèyàn tó lójú ọ̀nà mú kó sọ pé wọ́n kó sí lójú ọ̀nà tó lè pàtó lè pàgà lára yìí látà ṣùgbọ́ nàmínà ní àwọn òfin ṣe kàn ọkọ́dà pé bá mọ ìdá ń sọ yìí ọkàn lọ mọ́tò rẹ ọdì rẹ pọ̀ gẹ̀rẹ̀ ló lè gbéyànjú ọdì pàtì ó ti nǹkan ti ọ́ ni ọmọ ìtọ́nà wọn wò lọ́la anẹ́bí sallallahu alaihi wa sallam anẹ́bí ní ẹmọ́ fojú kiri dáadáa kọ́lá kó sẹ́nà kó lẹ́sẹ̀ fún arábìnkan anẹ́bí ní alágbèrè ní ẹ́ńzì náà àwọn akẹ́wọ́ olóbìnrin náà tí wọ́n rí pọ́pọ́ fi ọmọ àlẹ́ ọmọ náà nílọ lè àbí ìwọ́n gbójú lé wọ́n sì náà jáde rí àwọn akẹ́wọ́ tó máa ń dúró lẹ́nu ọ̀nà táwọn ọmọ fún wọn lówó lápẹ́bá wọ́n gbójú lára wọn àwọn ọmọ náà jà nọ́mọ̀ lélẹ́ yìí wọ́n lọ́ ìhàbíyì tí àkídà rẹ̀ tó lálàáfíà àdíọ́kàn rẹ̀ tó lálàáfíà ó lè wà lè jẹ́ náà náà alẹ́bìnrin àti alẹ́bìnrin arábìnrin kan alábẹ̀rẹ̀ ni ó sì wọ àdìjẹ́ náà tó kó sàánú àjá kó kọjá lónìí látàṣírọ́ ní alẹ́ náà ọ̀rọ̀ mi ṣètà gbogbo náà ti pè dáadáa mọ́ ojú kéré kan bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo alábìlẹ̀ jẹun tán ó jẹun tán fún rẹ̀ ló jẹ bá ìgbà tó wá jẹun tán òun ò bá a mọ̀ pé alhamdulillah kẹ́lọ́ máa jẹun tán ní alhamdulillah sọ́dọ̀ wù nítorí kan o

ẹ̀dàkẹ́bà fojú rí dáadáa tán ohun tàbá ti dáadáa lè lẹ́yìn àdúgbé ṣe sọ́rá dúró ní àwọn olè máa wò anẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí ní rákàtàlìfàjì rákàtàlìfàjì khayru mina dunya wa ma fiha anẹ́bí ní rákà méjìlá máa rìn látúbá ọ̀nà tí wọ́n fojú kéré ọ̀nà ìdílé sọ́ra yàn anẹ́bí sallallahu alaihi wasallam ó ní ó lóore ju gbogbo tí ń bẹ́yà ayé lọ àtàyígẹ́ fún rẹ̀

ọlọ́run ló yá ẹ̀yin màláíkà tí ma ń yẹ náà tàbí láti òun tán ọba tí ó ṣe nǹkan tẹ́lẹ̀ kan ní ìdíkò tẹ́tẹ́ rẹ̀ tí ma ń yẹ náà fi là tó bá tí òun tán wọ́n ní ma ń yẹ tẹ́lẹ̀ náà fi là ọ̀nì mo pa ilá fẹ ẹ̀tọ́ di ọ̀rọ̀ yàn fún náfílà ilá ẹ̀tọ́ dọ̀rọ̀ yàn ayílà fún náfílà ìṣáì ẹ̀tọ́ dọ̀rọ̀ yàn ìṣáì fún náfílà ti mọ́gún ẹ̀tọ́ dọ̀rọ̀ yàn fún ẹ̀yà pápọ̀ fún tẹ́fẹ́ ló fi mú gbé bọ́lọ̀ wọ́n ti sínú Ànábì sallallahu alaihi wasallam oní ìtàkì náà wẹ̀lẹ́ omi sí kìtà mọ̀rọ̀ Ànábì ní sábúnà ọlọ́run sábúnà ọlọ́run kọ́dà bó ṣe pé pàṣẹ ìsànú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tó ní ìdìnà ọ̀rọ̀ ọ̀rọ̀ láti sọ́ nínú rẹ̀ ń dùn àwọn kan ní kẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí pàwọn Subhanallah bẹ̀rù náà ọlọ́ọ̀kọ́ wọn ọlọ́ọ̀wọ̀ lọ́wọ́ bèèrè sí kìkàmọ̀rọ̀ wọ́n làbẹ́ pé áfìlàbìdù lọ ní hafúnyàn mẹ́rin áfìlàbìdù alẹ́bìnrin fàílì náà mọ̀tẹ́jì èyàn ni wá bọ́ olóòtọ́ tó nípa fún olóúnjẹ tó bá wá ní tọ́fún àwọn tó wá ní fún àbíkẹ́lì mẹ́sẹ̀ tọ́ yìí bá tó wá ní tọ́fún mọ́sọ pọ̀rọ̀ gbogbo sí mọ́ sọ̀rọ̀ tó dáa sí ọ̀rọ̀ tó dáa àwọn tẹ́tẹ́ yẹn ti lọ kéèyàn tó di wòlé ọlọ́run yóò mọ̀ sí àwọn ọ̀ràn yẹn àmọ́ tó ti bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni kò ní fojú kéré gbogbo àwọn nǹkan tó jẹ́ súnà kékeré òye tó ń fojú kéré àwọn kan táwọn fojú rẹ náà ni táwọn fojú rẹ náà rẹ ó kéré gan àmì ẹ̀sán rẹ tẹ́kẹ́ nìyí ẹ̀sán rẹ pọ̀ ẹjẹ́ àtọ̀ ẹ̀ka nípa tó kó bẹ́ẹ̀ alẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni bá fi lè àlọ́ aláta máa ń ṣe o ẹni bá fi àlọ́ dáadáa tẹ́ẹ̀rí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a bá fẹ́ omi tó bá jáde láàpì níbi ìta àti sàrànlá ẹgbẹ́ ìmá bọ́jú omi wà lójú yàn omi ẹni máa kán èyí tó bá kán jáde láàpì àbí yàn sí ọwọ́ tẹgbọ́n wọn mẹ́ omi ẹni ma kán èyí tó bá kán láàpì jáde inú àwọn èyí àwọn ẹ̀ẹ́sẹ̀ tí ìbá fojú ṣe pátápátá èyí tó bá kán láàpì jáde omi yóò kò jáde ni bẹ́ẹ̀ náà ni eré kan náà bá kán jáde gbogbo àwọn ẹ̀ẹ́sẹ̀ tí yàn fọwọ́ dá pátá yóò jáde ni Ànábì sallallahu alaihi wasallam orílẹ̀ máa gbọ́n olùkùnrin máa ń pè wọn tí wọ́n máa wí wọn náà àwọn tí wọ́n mọ ìyá yé tẹ́sí mọ ìyá tó ẹlòmíì ó sọ́fò ó bá fòun fapá pa máàkì nílé ìwé bá wà láyé tó ẹ̀lì lójú rẹ̀ kí ló dé kí ló dé ẹ̀sìn mo lánàá yẹ gbogbo ẹ̀kú láti àwọn ìmọ̀ bá kẹ́lú lò sọ pé wọ́n máa fi yìí wọ́n sábà tó wá orí wọ́n máa fi àwọn àfi tó lè gbà láyé tí ò ní bólò wọ́n èsì gbogbo wọ́n èsì gbogbo sàdúgbèsì ó lé àwọn akẹ́kẹ́ lẹ́rí àwọn sọ pé wọ́n pè wọ́n lọ́wọ́ wí náà wí ọwọ́ fún àlẹ́ ti pé èyí dákọ̀ kéèkì sáà wí wọ́n náà ni ẹ̀kọ́ ọmọ tó wá sí láyé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo ẹni tí bá ń wí tí mo àti nà òun tí bá ń wí ìwé ẹ̀sẹ̀ tí mo àti nà ọgbà ọlọ́gbà ọlẹ́ kò tán síbẹ̀ tó bá fún wá wí tó bá fún wá kẹtẹ́ ó mú wáyé allahumma rọ́bà ha rí dáwà ti sáàmà ohun ìjáfẹ́ ohun ìjálẹ̀ bó ti rẹ́ kó wí àti hàlàtì láhùn ṣàfáàtì pẹ̀lú tó wí òní mo promise yẹ yìí sí pẹ̀rẹ̀ láti kìyàmà ibi tó náà wí nù sọ wà ní jẹ́ iṣẹ́ tó ń ṣe tó ń kọjú ọmọ tó lójú ni

owó tálíkà ma fi ṣe wọ́n lọ bá nẹ́bí wọ́n lè dáhàbá ha lójú mú òfin òjò wọ́n ni wà nẹ́bí àwọn olówó ti kó lára lọ́tá wọ́n ti kó tán wọ́n ti mọ́mọ́ta jẹ́ náà wà níbi níbi lóde à ń kírun àwọn náà ń kí ẹgbẹ́ àwọn olówó tí wọ́n àwọn bẹ́ẹ̀ bá ti lówó jẹ́ wọ́n tún gbáwẹ̀ bá náà ti ń gbáwẹ̀ wọ́n tún wọ́n láǹfà ní àti máa fó wọn ti sàárà ẹwọ́n ti sára ti wé ètò òun lásọ́lẹ̀ kan àwòrán ní anábì ní ti sọ fún yín ọlọ́run ti ṣe náà ti fẹ́yìn ìwà àdìjẹ́ wọ́n ní la ilaha illallah tẹ́ máa ń wúlò náà sàárà lọ́mọ ní kọ̀ fún yín anábì ní kọ́ dá àwọn olówó sábà aláyè súnmọ́ bí wọn dáadáa hẹ́ alẹ́bí ní bẹ́ẹ̀ lẹ́gbàá ládàá tó yẹ wá gbé lọ bí ẹsẹ̀ ọ̀nà ìsalámù sí tó fi àjẹyìn àwọn olówó náà bá gbọ́ ìnáwó náà bá dùn àánà tó mọ́mọ́dé o àánà máa ń ṣe rẹ̀ wọ́n tún bá ní Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní wà lẹ́bí àwọn olówó tó ń ṣe o tó àná ní ìdájọ́ kàfọ́ lọ́hí yóò ti rẹ̀ yàṣà ọlọ́ọ̀lọ́ọ̀ máa lẹ́nu mi yóò ó máa irú àwọn ọlọ́run yẹn jàndínlẹ̀tàn àdìjẹ́nà lónìí lóòlù ayé gbádùn ó fi wọ́n lájẹ́nà gbádùn ìwọ́n tó wọ́n wá fún ọlọ́run sánú rẹ ní o àánú wọn wá fún ọ ní mẹ́tẹ́lẹ̀ dáadáa kó máa jẹ́ pé àánú náà tọ́lọ̀ sí fún ọ tí wọ́n ta ló tó ṣe fún ọ ní tí wọ́n rò pé ó rí dáadáa ni kó máa yẹ kó ní wà lọ jẹ́ àbúrò fọlá ní kìyàmá nígbà tó ṣe tiẹ̀ àbúrò gbogbo àwọn òròjú tí ẹgbẹ́ ìrìnàjò dáadáa láyé ọlọ́mọta ti wá dànù pẹ̀lú ẹ̀ àwọn ẹni tẹ́ ma ń bá rìn àwọn tẹ́ ń jókòó sí tí ẹgbẹ́ ìrìnàjò dáadáa báyìí sí ọlọ́gbé àjìnà bí wọ́n ọmọ wà lẹ́lẹ́bí ilẹ̀ Muhammadin wà láàrin